bisimilayi rahmani rahim àdúrà ta ní ká mú wá fúnra wa lónìí òun náà ni bá ṣe ń lo suratu nasir ìsáájà nasirulahi that is Quran chapter one hundred and ten ó lágbára púpọ̀ bá ṣe ń lò pẹ̀lú orúkọ ọlọ́run tá à ń pè ní yagani ẹ ó ti jàsè jẹ ní ó ti wẹ̀wẹ̀ odò ní ẹ ó ti lọ wẹ̀ lórí òkúta ọlọ ẹ ó ti lọ wẹ̀ lódò tó ń ṣàn ó ń gbé ètùtù ò ń gbé pèsè ò ń padìyẹ ò ń pagbá wọn béèrè oríṣiríṣi nǹkan look àwọn tó ń dà ẹ́ láàmú àwọn tó máa ń dàyàn láàmú nínú ayé yìí kò ní ìdìkín dárúkọ wọn ó ti yí ẹ gbogbo bí wọ́n ṣe pọ̀ tó yẹn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ òyìnbó ni tó bá ti ṣe sọ́ọ̀rì lọ́dọ̀ òyìnbó ó mọ̀ ṣe sọ́ọ̀rì lọ ni ṣé orí bó ṣe lọ́n ṣe ètùtù tó ń bẹ̀ wọ́n tó ń wẹ̀yọnu wọn tó ń ṣe kíníkan yẹn bó ṣe mọ ṣe lọ nìyẹn tó bá dẹ̀ ẹ́ díẹ̀ wọ́n á tún fúnlẹ̀ mọ́ ẹ díẹ̀ ọlọ́run ọba tó ju gbogbo wa lọ ni kò wá sádi wọ́n ti gba àrísìkí ẹni wọn ò jẹ́ kó jẹ́ èèyàn ní òun wọ́kọ ní òòrí jẹ́ orí mo fẹ́ máa kọ́lé o fẹ́ máa lo mọ́tò o fẹ́ máa ṣe nǹkan dáadáa àdúrà yìí ni kó wá lọ ṣe ọjọ́ mẹ́sàn-án ló fi ṣe tó bá wù ẹ́ o lè lọ pẹ̀lú àwẹ̀ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún wa gba àwẹ̀ yẹn fún nine days kó dẹ̀ ṣiṣẹ́ fún nine days kó dẹ̀ ṣe sàárà yẹn náà fún nine days ọjọ́ tó bá pé nine days yẹn tó pọ́jọ́ kẹsàn-án kó tún wá ṣe sàárà síwájú kí n tó tẹ̀síwájú lórí àdúrà yìí nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán account number ní fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four account number fáwọn aláìní zero one two three 214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe sàárà ájì tẹ́ máa fàájì tayàn lọ́rẹ tẹ́ máa fi múra tayàn lọ́rẹ Sadako. ní sàárà ní sàkàtù ní ẹgbẹ́gbà Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹ̀ WhatsApp wa lórí plus two seven six one two nine five six three eight nine àdúrà yìí ó máa lọ báyìí wàá bẹ̀rẹ̀ àdúrà yìí lọ́jọ́ Thursday Thursday ló fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yìí ó dẹ̀ lè bẹ̀rẹ̀ pẹ̀láwẹ̀ ó dáa kó gbàwẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀ni mi sábà kọ àwẹ̀ àti sàárà lé ẹrú mi lọ́wọ́ la fi ń gbé àwọn àdúrà gidi wá fáwọn èèyàn wa kì í ṣe pé akọ̀ṣe ṣúkẹ́ṣúkẹ́ alọ́lọ́run ti gbọ́ no wàá ṣiṣẹ́ ni fàìsà farakíta fanzap wà ìlà àròbíkà farigap so wàá wá ṣe yá wàá ṣe suratu nasir izaja wàá ṣe seventy times wàá dẹ̀ ṣe yaga ni seventy times seventy times yaga ní wàá dẹ̀ ṣe kí ni o seventy times ìzájà nasiru lai alfatiu lẹ́ẹ̀frí dé bẹ́ẹ̀ pẹ̀lú àwẹ̀ tó bá wà lágbára àwẹ̀ má gbàwẹ̀ bẹ̀tí má ṣe seventy ìzájà seventy yaga ní lẹ́ẹ̀frí dé kò ṣe fún ọjọ́ mẹ́sàn-án kó dẹ̀ máa ṣe sàárà nǹkan tó bá lágbára lójoojúmọ́ bẹ́ẹ̀ ọjọ́ tó bá pọ́jọ́ kẹsàn-án kò fi nǹkan tó bá lágbára kó tún fi ṣe sàárà bí sínú láì tàlá gbogbo nǹkan ló lè fi dojúkọ ọlọ́run àgbàdúrà ẹ̀ ọ̀nà ẹ̀ á ṣí inú ẹ̀ á dùn ọlọ́run fi dùn ànábì inú ni ẹ má gbàgbé láti gẹ́ẹ̀tì all in one by Sheikh Alfa Agba natural app tó ń wò mọ́dà three hundred àìsàn ẹ dẹ̀ gẹ́ẹ̀tì tọkọ-tìyàwó tó ń wojú ọlọ́run ẹ gẹ́ẹ̀tì transformer eleven hundred twenty five thousand fifteen thousand egbògi tó lágbára ni ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two seven six one two nine five six three eight nine.